الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba allah ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ à ń jẹ́rìí pé kò sí ẹni tí a máa sìn tá a sì máa ń gbọ́rọ̀ sí lẹ́nu lẹ́yìn ọlọ́run ọba yìí náà lọ́ba ńlá ọba tá a pè òun là á bẹ̀ òun là á mọ kó ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ ọba yìí ò kò lẹ́nìkan ti ràn án lọ́wọ́ kò sì fi darí ayé àti tọ́wọ́ ń bẹ̀ sọ́wọ́ ẹnìkan onídarí nǹkan rẹ̀ ọba yìí náà lọ́ba tá a sìn abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba náà tó ti fún wa ní mánì nípa ìgbàgbọ́ abẹ́lẹ́wọ̀n aláàkọ́lọ́mọ yọ ìmánì náà kó nínú ẹ̀mí wa à ń jẹ́rìí pé anábíwá Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yìn ọdúnṣin ọlọ́run èyí tí ọmọ jẹ́ ọ̀rọ̀ tá a fi bára wa sọ̀rọ̀ lẹ́ni òun náà ni an-nikah wa fawaidu an-nikah ìmá fẹ́yàwó àti ìmá lọ́kọ àwọn àǹfààní wo ló wà ń bẹ fún ọkùnrin àtobìnrin àtàwùjọ àtẹ̀sìn wa ọkùnrin tó márì yóò jẹ àwọn àǹfààní kan obìnrin tóun náà márì òun náà jẹ àwọn àǹfààní kan ẹ̀rí ẹ̀sìn yóò ṣàǹfààní lára àwọn méjèèjì àwùjọ wa àwọn náà sànfàní lára wọn márèjì tí a máa ń ṣe yẹn ẹ̀yẹn rú ọlọ́wọ́n bá wa márèjì tá a máa ń ṣe yẹn àǹfààní tí máa ń jáde ń bẹ̀ ó ju bá a ṣe ń lérò lọ àmọ́ alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ń tá ṣe nínú ẹ̀sìn wa ká lè bẹ̀rù ọlọ́run ká tó ṣe lẹ́yìn náà ká sì kẹ́kọ̀ọ́ nípa ń tá fẹ́ ṣe ọlọ́run ọba ọba aláàánú ni gbogbo tó bá ti ní àṣẹ àánú wà ń bẹ̀ tá a bá ti wá ṣe tí àwárí gbádùn ń bẹ̀ àwọn ni ká chẹ́ẹ̀kì ara wa ọ̀nà wo la ṣe àwọn òfin wo ló ká múṣẹ ká tó ṣe ọ̀dọ̀ wa ni mistake wà kò sí mistake lọ́dọ̀ ọlọ́run al-usra àwùjọ wa lẹ́ni al يحتاج إلى صياغة جديدة يحتاج إلى الإصلاح àwùjọ wa ní bùkátà sí ká chẹ́kì ẹ̀ ká wá tún wò ipe ṣé bó ṣe ká yẹ wá orí lórí wáyé tí ayé wa fi rí báyìí kí ló tí àwọn tí wọ́n ń darí wa nínú ìjọba tí wọ́n ṣe wá yà báyìí ǹjẹ́ àwọn àtàwa ṣá yàtọ̀ síra wa ebi lára wa náà wọ́n ti mú àwọn náà jáde tí wọ́n bá tún mẹ́lòmíì lára wa tá à ń pariwo yìí náà ó súnmọ́ kọ́jẹ́ pé títí ó tún burú ju àwọn tá à ń pariwo yìí lọ a jẹ́ pé àtúnṣe àwùjọ yó bẹ̀rẹ̀ látara àtúnṣe ìdílé kọ̀ọ̀kan president tọ́lọ lánàá àwọn kan ni wọ́n bí àwọn kan ni wọ́n tọ́ gbogbo àwọn tó bá ṣiṣẹ́ àwọn kan ni wọ́n bí wọn àwọn kan ni wọ́n tọ́ wọn pírẹsidẹ́ǹtì wa ìní àwọn kan ló bí òun náà àwọn kan lọ́tọ̀ àwọn tí wọ́n ń darí wa kálukú wọn jáde láti inú ilé kọ̀ọ̀kan báwo ni inú ilé yẹn ṣe rí wọ́n ní bí inú ilé bá ṣe rí ara ọmọ láti mà ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa àwọn ìdílé kọ̀ọ̀kan àmójútó ìwà ìwà àtẹ̀sí níjọ́ ńlọ papọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa lé ní tába ti bímọ dálẹ̀ tán a ní tọ́jú ọpọlọ ẹ̀ ọpọlọ sì ni ó ṣe pàtàkì púpọ̀ torí bọ́pọlọ bá ti gbádùn ojú ọmọ wo ntọ́ da etí ọmọ gbọ́ ntọ́ da ọkàn ọmọ ro ntọ́ da ẹnu ọmọ jẹ ntọ́ da ẹsẹ̀ ọmọ rìn lẹ́bi tọ́ da iṣẹ́ yìí kì í wá ṣiṣẹ́ tí a lè gbé fún àwọn sector education yí pé àwọn nìkan bá wa yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni institution ni àbí kan bá a ṣe kọ́ọ̀sì fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn iṣẹ́ yìí a lè rí ṣe ń bẹ̀ inú ilé láti rí ṣe ó wá di ọ̀ràn yẹn fún wa kẹ́nìkọ̀ọ̀kan wa ká chẹ́kì inú ilé wa ká chẹ́kì márèjì wa àwa tá a fẹ́ ṣe márèjì táwọn ò tí ì bọ́ sínú ẹ̀ ká ronú wípé irú ọmọ wo làwọn fẹ́ produce sínú society nítorí pé àwọn ọmọ yìí náà ni wọ́n di councillor àwọn náà wọ́n di chairman àwọn náà wọ́n di governor àwọn náà wọ́n padà di president àwọn náà wọ́n di senator honourables ẹwẹ̀ mí àwọn èèyàn ṣe bàjẹ́ lórílẹ̀‐èdè jama ọ̀rọ̀ ti kọjá pé wọ́n kàn ń kó owó tí wọ́n fẹ́ ná owó tí ń bẹ lọ́wọ́ wọn jama tí wọ́n ń gbà lóṣù wọn ò lè ná tán owó yìí tí wọ́n ń kó náà lówó tí wọ́n fẹ́ dànù wọ́n kàn máa wá dànù yẹn ó pè wọ́n ju kàn fi sàánú àwọn tí yanijẹ tẹ́bi ń pa a jẹ́ pé ẹja padà sílé wọ́n ní amúkún wọ́n ní ẹrù rẹ lọ́wọ́ yìí olókèlè ń wo ẹ̀wòsàlẹ̀ gbogbo àwa tí a bá jẹ́ mùsùlùmí gidi tá a bá gbìyànjú tá a produce àwọn ọmọ dáadáa sáwùjọ ẹ àǹfààní yìí yóò jẹ́ àǹfààní tiwa àti ti àwọn tí ó tún new generation tí wọ́n tún bọ̀ ẹ má jà fi nìka ẹ má jà fi ṣeré ṣeré nìka òun náà nípìnlẹ̀ foundation family tá a bá ti ní problem nínú foundation gbogbo táwọn bá ń kọ́ yóò máa wọ́ ọ lọ́nà kọlọmọsá wọlé àná ilé wa ọlọmọsá bá ní ṣàtúnṣe rẹ̀ àwa tí a ti mari àtàwa tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ mari kádàgùn torí tọ́lọ́wọ́n bá wa ká lè mọ kí ni pàtàkì nìka máríjì tá à ń ṣe yẹ àǹfààní wo lọ́wọ́ ń bẹ kí ni pàtàkì ẹ̀ alákọ̀ọ́kọ́ ìníkálọ̀ lè mà wípé níta fẹ́ lọ́dọ̀ fámìlì kọ̀ọ̀kan òun náà ni kó bá tọ́jú ẹ̀mí tẹ́mi bá ti dayọ́ láàánú anywhere tá bá ti gbé sí nínú ipò àánú yẹn ọmọ ṣiṣẹ́ lára ẹ̀ lẹ́yìn náà ká tọ́jú àlàáfíà àwọn ọmọ tá a bá ń bí torí àlàáfíà òun ni ọmọ ẹgbẹ́ mi rìn tá a bá tọ́jú àlàáfíà tí àárẹ̀ bá mu tó bá padà kú ìtọ́wà lẹ́mìí rẹ̀ yẹn kò ní wúlò mọ́ lẹ́yìn náà ká fún ní ìmà tó yẹ kó ní nípa ti ń ṣe ẹlòmíín láàánú àmọ́ iṣẹ́ ti ń ṣe kò máa ń pa ẹ̀ wọ́n kàn gbé síbì kan òun kàn máa ń ṣe tó bá wù lọ ni nǹkan mẹ́ta la ní bùkátà sí nínú fámìlì kọ̀ọ̀kan a ní bùkátà sí ká tún ẹ̀mí ṣe kẹ́mi yọ bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì a ní bùkátà sí ká fún ní ìmà lérí gbogbo ohun tí ń bá ń ṣe kájà ọmọ wọn kàwé kájí kí wọn kéwú kájí kí wọn kọ́gbọ́n ká rọ wọn ká tẹ̀ wọ́n lérí ìwà dáadáa kò sí ti ń fi àjẹwà lélédè yìí àìníwàárí àwọn tí wọ́n darí wa lẹ́nu tí wọ́n bá decide pé àwọn fẹ́ ṣe dáadáa ìlú wọn dàdú Amẹ́ríkà lọ dàdú London lọ àmọ́ they are not ready torí pé ẹ̀mí yẹn ti ṣe kí ni ẹ̀mí yẹn ti bàjẹ́ lẹ́yìn náà ní bùkátà sí àlàáfíà wọn ká tọ́jú wọn gbogbo owó tàbá nílé wọn lérí lọ́dọ̀ ọlọ́run sàárà ni ọlọ́run bó fún wọn ládàá rẹ̀ níjọ́ kìyàmọ̀ ẹ jẹ́ rọ́jú ra ń jẹ fún wọn ká rọ́jú ká pèmí mánú ká tọ́jú wọn. wa min hikami an ẹ̀rí ọlọ́run ikma ọgbọ́n òye ìníyàwó alákọ̀ọ́kọ́ ẹ̀ tẹ̀kítírì umma asọ́lẹ̀ha a lè pòdúsì àwọn ọmọ dáadáa àwọn tí wọ́n máa ń sin ọlọ́run tí wọ́n ò ní ń sawo tí wọ́n ò ní ń ṣẹbọ tí wọ́n ò ní gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn eléyìí ni wọ́n ò ní àánú ẹni tó ti fèèyàn rúbọ ẹ wá ní fèbí pààyàn èyí tó ti kọ́kọ́ ṣe ti burú lè yí tẹ ẹni kó ṣe yẹn lọ ọ̀pọ̀ ẹni tó ti pààyàn ẹ wá ń sọ pé kí ló dé tí ń fèbí pa aráàlú nínú kápá àyàn àti ká fífi pa àyàn olóburú jù èyí tó burú ló ti kọ́kọ́ ṣe èyí tẹ̀yìn wọ́n ń pariwo ohun ọ̀ká sí tiẹ̀ muwahidin àwọn ọmọ tí wọ́n mọ ọlọ́run Allah nìkan nítorí pé nítorí ìjọsìn lọ́lọ́run ṣe dá wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni tazawwaju liwaduda anabi ni ẹ fi àwọn obìnrin tí wọ́n bá nífẹ̀ẹ́ yín ẹ má fóògùn fẹ́ obìnrin ẹ sì mọ jẹ́ tipa tọ́wádìí lóhùn ní interest nínú ẹ fi ilẹ̀ jọmọ bá tiẹ̀ lọ nítorí bọ́bá fẹ́ náà ọ̀ padà náà ni alwadud ọkùnrin ọkùnrin tó nífẹ̀ẹ́ yín ni kẹfẹ́ ẹ má rọra yín bọ́ ọlọ́run alwalud ẹ sì fẹ́ àwọn obìnrin tí wọ́n máa ń bímọ alwalud dáadáa fàyín ni mukasiru bikum al-umama yawm al-qiyama èmi ò fi yín ṣèyànnà tó bá dijọ́ alikiyama mo fẹ́ fi yín kúnra mi kápọ̀ dáadáa ànábì fẹ́ kápọ̀ láyé kálíbà pọ̀ lẹ́yìn rẹ̀ lọ́run lẹ́yìn náà bàbá pọ̀ lé ayé àátún ayé ṣe ẹja bímọ dáadáa ẹja bímọ káwa bẹ láwọn ọba àlá àrísìkítà ìtọ́ ọmọ náà kọ́lọ́ ọmọ fi jẹ wáyà káwọn ọmọ dáadáa ó lè pọ̀ láwùjọ jàmá ṣe ra àwọn tí wọ́n ń ba ayé jẹ́nsì àwọn tí wọ́n ń da ayé rú tí wọ́n ń fìyà jẹ wáyé ẹ̀kọ́ kan wọn ọmọ méjì ajá kan ọmọ mẹ́ta ajá kan ọmọ kan ajá kan olóńgbò kan bí wọ́n ṣe máa ń nínú nínú nínú gbàgbọ́ wọn àwa mùsùlùmí ọ̀rọ̀ wa ò rí bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa ká tọ́jú àwọn ọmọ ọmọ tí wọ́n tọ́jú tí wọ́n tọ́ tí wọ́n kọ́ lẹ́sìn lànà ìbí òfin ṣe fáàrí o ọmọ tá a filẹ̀ ti ń ṣe tiẹ̀ ká tí bàbá náà ṣe tiẹ̀ ká kò síta anábì òfin ṣe nítorí pé anábì ò lè gbé ẹni tí ò ní gbàgbọ́ sẹ́yìn àtẹni tí ò ní làákàyè tí ò ní wà dáadáa àwọn ọmọ wa kọ́ lọ́mọ́sá ìbáni tọ́ wọn. ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní táàrí pẹ̀lú ìyàwó ta fẹ́ fẹ́ family ta fẹ́ build usulu sakan wa raha li zawjain sẹ́rí gbogbo ẹni tí ò bá ti mari àbẹ́ni tó mari tó jẹ́ pé bọ́yá pẹ̀lú ìdíkan ìdíkan àbí ìdíkejì ọlọ́run kádàrá kò síyàwó lọ́dọ̀ ẹ̀ mọ́ àbí kò sọ́kọ lọ́dọ̀ ẹ̀ mọ́ àwọn àfáà ni ní tó lè fi sinmi òun náà ni kó lè má rì bọ́ba kọ ìyàwó lẹ̀ lè fẹ́yàwó tí wọ́n bá kọ ilé ìwọ náà lọ lè lọ́kọ tíyàwó ẹ̀ bá kú lè fẹ́yàwó bọ́kọ ẹ̀ lọ́ba kú lọ́kọ èèyàn lè máa bẹ láyé kọ́mọ̀ ní ẹnìkejì tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n nítorí pé kò ní sígbádùn ayé kankan fún yàn mọ́ àwọn aláàmọ̀ wò ó pé ń gbádùn ó lè jẹ́ mílíọ̀nìyà ó lè lẹ́bi ó lè níran òun ni ọmọ pé ìyá ń jẹ òun kò wá sí tó lè mú ìyá yìí kú àbí kó lè má rí ọlọ́run bá ní wọ́n mi ní ayatihi ọlọ́run ní nínú àmì ọlọ́run àní khalaqalakum min anfusikum azwaja ọlọ́run bá ní èmi ni mo dá àwọn ìyàwó yín látara yín èyí ni anabi adam ọlọ́run dá àwa látara anabi adam litaskunu ilayha kẹ́ẹ̀lẹ́bà máa farabalẹ̀ kẹ́ẹ̀ máa gbádùn kẹ́ẹ̀ máa fọkànbalẹ̀ kẹ́ẹ̀mí yẹn máa balẹ̀ tẹ́ẹ̀ bá ti ń dọ́dọ̀ wọn bọ́ bá ti ń bọ̀ láti ìta tó bá ti ń wọlé lọ àǹfààní ìyàwó ni pé ẹ̀mí rẹ̀ ó balẹ̀ pọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ wajala bainakum mawaddatan wa rahma ọlọ́run bá wá fún yín ní ìfẹ́ nínú àánú òun náà ní pọ́lọ́run fìfẹ́ sí yín láàrin gbogbo àwọn tó máa ṣe márèjì tí ò sì fẹ́ láàrin wọn ọlọ́run ṣàánú wọn ọlọ́run kan fẹ́ fìyà jẹ wọn torí ìgbádùn márèjì gan nìfẹ́ tífẹ́ bá ti wà níjọ́ tó bá pọ̀ ẹjọ́ na níjọ́ tí ò bá tó nǹkan ẹjọ́ má lè àmọ́ tí ò bá sì fẹ́ wàhálà ńlá ni kọ́lọ́mọṣẹ́ sọ níbẹ̀ ẹ̀yọ́ maya mi wa rahma ọlọ́run ọba wá ní bẹ́ẹ̀ ni àánú àánú yẹn àwọn afáà tu sọ́mọ ipe ọmọ ọ̀dà àrìn yín àwọn afáà kan wọ́n tu sáànú ipe ẹ̀ máa láàánú ara yín nígbà tẹ́ ti fẹ́ra yín tọ́lá yìí méjì ẹ ti dẹ̀ ọ̀kan náà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni aduniya mata anabi ni sẹ́rílẹ̀ ayé ìgbádùn ni wa khairu mata ìdúnni almar'atu salihah ìgbádùn tó gbádùn lé ayé lẹ́yìn ìbáadà òun gbogbo ẹni tó bá sì yàwó fẹ́ àbí wọ́n kàn rún kan máa lọ́wọ́ àbúrò náà kan ọkàn lọ lè ṣe sìná bóyá sìná lọ́fẹ́ bá ṣe ọlọ́run akádà lọ́wọ́ dìyàwó túláàsì máa lọ́wọ́ ilé ayé wọn lè tó ìyàwó dáadáa ànábì ní ìgbádùn ayé ni gbogbo ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ìyàwó dáadáa fáwọn ọkọ yín nítorí pé ilé ayé táwọn wà yìí jàmá ànábì ní ìgbádùn pọ̀ ńbẹ̀ àmọ́ èyí tó dáa jù tọ́lọ́ máa ń ṣe fẹ́ náà bá wù òun náà ní kíyàwó rẹ̀ tí ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tó nífẹ̀ẹ́ ọkọ tí ń sì ń tẹríba tí ń sì ń gbọ́ àṣẹ ọkọ ẹ̀ kọ́lọ́mọ́sẹ̀ wálé lórí ibú obìnrin o ẹlẹ́ẹ̀kẹta azawaju ahsan wasila li ìrẹ̀wá ìlìgẹ̀rìza wọn ní ọlọ́wọ́n ọba ó tún fi sínú ìgbéyàwó àbí ìníyàwó àbí ìlọ́kọ ọlọ́wọ́n fi síbẹ̀ láti máa gbádùn gẹ́gẹ́ bí adùn tọ́lọ́wọ́n fi sí ara wa gẹ̀rìza ni wọ́n ń pè é ọkùnrin ní tiẹ̀ obìnrin ní tiẹ̀ ṣe é rí adùn yẹn èèyàn ò lè dá agbá àfikúnrẹ́ nìkejì àdámọ́ ni tọ́lọ́ ń dá mọ́kùnrin tọ́lọ́ ń dá mọ́bìnrin òun náà ni àsìkò láàrin ọkùnrin àti obìnrin wọ́n ní kò sí nǹkan kò sọ́nà míì tó lè gbà mú ìgbádùn yẹn wá tó tó kó o ṣe kí ni kò má rì ọbàjọkùnrin tọ́ba ní òun ṣe zina ni wàhálà ti bá o ti ní pírọ́blẹ̀mù ayé nítorí ti ń ṣe ni kò ṣeré ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́ba jẹ́ pé masturbation ní bá ń ṣe bọ́yọ̀ obìnrin ọkùnrin ní fọwọ́ rárá àbóbìnrin ní kọ́wọ́ bara gbogbo àwọn aburú yẹn tó táwọn òyìnbó ti modernize ń sìn yẹn wọ́n ní gbogbo ẹni tó bá gbójúlé tó mari wọ́n ní yọ̀padà rí i pé ẹkún lòún sùn bọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá kò gbé ìlànà kan kalẹ̀ tá a lè fi mú yẹn wá àfi ká mari lẹ́yìn marriage eré ibú olókùn kọ́ lọ́mọdé abáwọn ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anabi Muhammad sallallahu wa sallam anabi kan kó tẹ́ ẹ ti dàgbà ẹ ti bàlágà man istata'a minkum al-ba'a ẹni bá ti ní agbára nínú yín falyatazawwaj nísinsìnyí náà ni kò sì máa lọ lè má rì liyatazawwaj anabi ni kọ́ mọ́ pẹ́ rárá kí ni anabi recommend yẹ ká tètè má rì sórí gbogbo àwọn ọmọdé ò má rì oye wọ́n máa ń sún problem síwájú ni ìmí problem ọ̀dẹ̀ ni yọ bẹ̀rẹ̀ láti tó bá ti bẹ̀rẹ̀ sí ìsìnranu náà ni títí tó fi darúgbó wàhálà tó bẹ́ẹ̀ lómi ìdárò etí ò rí bọ́kù lọ́rùn àdáwò tó ti kàn látìgbà tó ti wà lọ́dọ̀ ni wọ́n wá bọ́ lẹ́tì kò rí bọ́ àdáwò ńlá ni kọ́lọ̀ ń sọ níbẹ̀ anábìlẹ́yìn ọ̀dọ́ fa innahu agadu lilbashar eléyìí yóò jẹ́ kí ẹ máa rẹ dúnlẹ̀ wá ahsanu lilfarj yóò sì wá jẹ́ kí ẹ lè ṣọ́ abẹ́ yín ẹni tí ò lè ṣọ́ abẹ́ ẹni tí ò kò lè ṣọ́ abẹ́ rẹ̀ ẹni tí ò tí ò ẹ èsùn kiri káyìí fàmọ́lámù yẹn sítẹ́tì ẹni tí ọba wa lágbára fáwọn alẹ́ ibi sọ́ọ̀mù anábì ní kọ́ máa gba àwẹ̀ fàyín náà wùláhù wùjà àwẹ̀ yẹn yóò máa di lọ́wọ́ yóò máa di adùn ara ẹ̀ lọ́wọ́ kò ní jẹ́ kí kọ́ máa dà á láàmú níta ń gbọ́ yìí lábẹ́ hadith yìí òun náà ni pé bẹ́ẹ̀ bá ń jẹun ara rẹ̀ ó máa le lọ́kùnrin àti lóbìnrin bẹ́ẹ̀ yẹn máa ń gbàwẹ̀ yóò máa reduce adùn yẹn anábì ní kọ́ máa ọmọ forty years ọmọ thirty five years ọmọ thirty years àyìn àrílọ́wọ́ lóbìnrin náà ọmọ twenty five years ọmọ thirty years ẹ̀ mari anikilode olóhùn ti mari òun ṣe nǹkan kan lọ́wọ́ ń ṣe ń jẹun bákan méjì ni àyídàkọ́ máa yọ lẹ́dà àbí kára ọmọ ní kò lè mú kan kò lè mérí bọ́ọ̀nù méjèèjì àyídàkọ́ máa ní rẹ̀ la àrọ́ máa ní yọ máa rọ́jú òun náà lè padà yí sáré àbí kó sì máa yọ́lẹ̀ ìdàkọ́ máa ṣe àṣìṣe náà ọlọ́run sọ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní wala taqrabu zina ọlọ́run bá ní ẹ má ṣe àzina ẹ má ní àṣepọ̀ tí ò sí igi láàrin yín o innahu kana fa'isha ìbàjẹ́ ni wasa àṣẹbíìlà ọ̀nà burúkú ni o táàlà bá ti ní ọ̀nà yìí ọ̀nà burúkú ni àwọn béèrè pé kí ló fẹ́ pàdé ńbẹ̀ kò sí tó lè pàdé ńbẹ̀ because ẹ encourage wọn lẹ́ni marriage kí wọ́n tètè marry kí wọ́n tètè serious ẹni bá ti marry yóò serious jama torí bùkátà ti wà nílẹ̀ obìnrin tó ti marry oyè wọn tí wọ́n ń dà láàmú kò sẹ́nìkan tó yàdọ̀ ẹ̀ má torí ó ti ṣe marriage kálukú òfilẹ̀ àwọn àlùfáà ní marriage yìí orí wa ń bẹ̀ gan nínú ẹ̀ hifsul ansab minal ikhtilat ọmọ òní dàpọ̀ ẹ gbogbo àwọn wàhálà tá a yanjú láwùjọ wa ni ọmọ òní dàpọ̀ nígbà bá ti ṣe ákídù ẹni tó ṣe ákídù tó ṣe nìkan òun náà ní ń súnmọ́ yàwó ẹ̀ àwọn méjèèjì bímọ ọmọjọ wọn ọmọjọ wọn o kò dàrú ẹ rí tó bá jẹ́ pé ní ìdàkejì lèyàn bá ń gbà á ṣe tiẹ̀ ọmọ ọmọ wa dàpọ̀ ọ mari ó sì ń bá yẹn láṣepọ̀ ọ ò tí ì mari obìnrin wọ́n sì ń bọ́ láṣepọ̀ definitely ọmọ padà dàrú nígbà bá lè lóyún nísìn mr a pé ọmọ àwọn ni mr b ó pé ọmọ àwọn ni eré burúkú bẹ́ẹ̀ tí wọ́n fi wá sí iwájú ilé ẹnì kọ̀ọ̀kan wa tá a máa wá bẹ̀ wọ́n pé tó ta ni wọ́n ta ni nínú ẹ̀ méjèèjì ọlọ́mọdé àmọ́rú ẹ̀ ọlá agbára ọlọ́run àdánwò ní àwọn àdánwò ayé ni kò dẹ̀ sí ti máa ń fa àìmárì bọ̀rọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́ni wàláhì ọlọ́mọ ń ta ọmọ rẹ̀ wà ń ta kò sí lè kílèmù rẹ̀ àdánwò ni jama ẹlòmíì ọmọ ti ń tọ́nu lé ń dá ẹ̀ ọmọ ọ̀dá lójú torí ìrìnkùnrin tóun àti ìyàwó ẹ̀jọ́ sí kínní tí wọ́n jọ rìn ẹ̀yọ́ máa yá mi àìmọye ìjà ọkùnrin àtọkùnrin tó máa ọkùnrin àtọkùnrin tó máa gbéra wọn lọ kóòtù kí ló ṣẹlẹ̀ òun lòun lóyún eléyìí lòun lóhun lòun lóyún àdáwò bẹ́ẹ̀ ọlọ́mọdé àmà láyéláyé wa o nídìí bẹ́ẹ̀ ẹja lè tètè mójútó àwọn ọmọ wa tọ́mọdé tó má rí ẹja lè tètè wọn lọ ilé ọkọ ká tì wọ́n lọ sí ilé ọkọ wọn kán sinmi níbi wàhálà ayé wàhálà pọ̀ jù lórílẹ̀‐èdè báyìí jama nínú tí ń fa wàhálà fún wa azina òun kan bẹ́ẹ̀ kọ́ ló wa. ìfọwọ́sọ̀lùmọ̀ chairman minal amrod wọ́n ní pẹ̀lú márẹ́jì yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn tẹ́nì kọ̀ọ̀kan wa tí àwọn ń ṣe kò ń gẹ̀ rẹ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n ní ọlọ́wọ́n bọ́ gbé e kú fún wa hiv ni èyí tó gbajúmọ̀ àwọn àrùn tí ò lóko ń bẹ ọba tí ì ṣe dání láàmú àrùn yìí ọwọ́ kọjá pé èmi ní protection tí màá fi ń protect ara mi kò lè dóyún ọlọ́wọ́n ọ pàṣẹ àrùn látòkè sẹ́mà ni yóò ṣe máa ṣe ọ́ bóun bá ti ṣetán ó ṣetán kò sí prevention kan tó lè ṣe o lè protect ara rẹ àfi àfi kó o protect ẹ̀mí ẹ kó o involve ní aburú yẹn anabi muhammad sallam anabi lamu yadharulifa lamu tadharulifa ishatu fi kawm àwọn kan ò ní mú zina ní ààyò iṣẹ́ tí wọ́n tún máa fi ṣe fáàrí láàrin àwọn yòókù wọn àbí láàrin ta anabi ní tó bá pé wọ́n ti sọ di gbajúgbajà àtà yu'linu biha títí tí wọ́n fi encourage àwọn èèyàn lérí ẹ̀ tó máa gba àwọn messages lérí lérí phone tó máa gba àwọn messages lérí Facebook tóbìnrin wọn máa pè ọ́ pé àníṣe òun fẹ́ ṣe ṣìnà máa bọ̀ wá tó bá ti di pé bóyá àfipamọ́ mọ́ àwọn àdáhùnsì ẹ̀ àtàyò nínú bìhà àdébìnrin tí wọ́n sọ di ẹ̀ṣẹ̀ fáàrí ilà fàṣàfihìm tọ̀hún ọlọ́run ọba wa gbé àwọn àrùn ńlá ọlọ́run gbé dìde fún wọn wọlé àwùjá ọlọ́run ọba wa gbé àwọn ebi ebi ọlọ́run gbé dìde fún wọn ebi náà ní ń pa wáyé jaba àtẹlérí àtẹlẹ́mù ẹ ọ̀pọ̀lọpọ̀ ó ṣe ṣìnà lóru wọ́n ṣẹbọ láàárọ̀ wọ́n mú tí rọ̀lẹ́ kàbá ìrìnzónò wíkẹ́ndì wọ́n lọ lè ta tẹ́tẹ́ àwọn gbé ìlú le ìlú le ọlọ́run bá aláàánú ni gbogbo yìí tí ń ṣẹlẹ̀ yìí àwa náà láfa fúnra wa àtàwọn aráàlú àtàwọn eléré kó ṣe lè rọrùn ọlọ́run lòun ò ní yí padà fún yín orípàtà yìí náà bá yí padà ẹja lè túbá láàrin àwọn àtọ ọlọ́run gbogbo tá a bá fi ń ṣe ọlọ́run ká sì máa sọ fún àwọn èèyàn ká máa túbá agbègbè tí wọ́n bá ti ń ṣe lọ́hùn ká má dákẹ́ o ká máa pè wọ́n sákèsí ńbẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa anabi ni ebi àti àrùn yìí alẹ́tì lamtẹ́kùn mọ́dọ̀ ti fi asilafihim alẹ́dínà mọ́dọ̀ o ebi tí wọ́n máa fara kín ebi tí wọ́n máa pa wọ́n àtàrùn tí wọ́n máa ṣe wọ́n wọ́n sọ pé àwọn ọ̀gbọ́rú ẹ̀rí lọ́dọ̀ àwọn bàbá bàbá àwọn tí wọ́n ti lọ wọ́n kàn gbé lómi dọ́sibítù wọ́n ní àwọn ṣe tẹ́sítì fún àwọn ọmọ tí ń ṣe nígbà tí wọ́n láwọn ọmọ tí ń ṣe oògùn oní wọ́n wà lò fún bẹ́ẹ̀ bá ń ṣe lọ́wọ́ ọlọ́wọ́ dàn o ọlọ́mọ dání kọ̀ọ̀kan o kọ́ ló ń sanu wa nínú àwọn àǹfààní àníkà oye nítorí pé níkà yìí òun láṣẹ wá lójú kòkòrò ká tètè máa ṣe gbogbo àwọn ọ̀dọ́ ká tètè máa ti lágbára díẹ̀ tètè fẹ́yàwó látara ìfẹ́yàwó yẹn ibẹ̀ láti build the eh, nation ibẹ̀ láti build àwọn ọmọ tí wọ́n tún àwùjọ ṣe tí wọ́n tún lù ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa lé ní eh, àwọn olóòṣà àwọn elégúngún àwọn ẹlẹ́bọ mutí ológbòrò ló bí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tọ́ wọn kò sẹ́sìn pírẹsidẹ́ntì wa kọ́lọ́mù bá ṣàlékún dáadáa fún kọ́ba fún láṣeyọrí òun nìkan sì rí rẹ̀ lóun nìkan láàrin gbogbo wọn òun nìkan òun nìkan wà lọ́tọ̀ gbogbo wọn pátá ọ̀tọ̀ ni wọ́n wà gbogbo ẹni tí ń bá gbé fáìlì lọ́wọ́ gbogbo ẹni tí ń bá gbé fóònù lọ́wọ́ kọjọ́ òun nìkan dádúró gbogbo ìdòwò nàìjíríà dádúró ni kéèyàn fẹ́ ṣe dáadáa ẹ̀hìn kí wọ́n sì ní ẹja àjọ máa ṣe àwọn ń lọ àwọn sì ṣe nǹkan míì abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sí àṣìjọ àánú wọ̀ nínú àwọn àǹfààní nìka òun náà ni rìáyẹ̀tùlùmọ́ra ṣẹ́rí obìnrin ọlọ́run dá wọn ọ̀lẹ́ ni wọn ò ní àyà wọn lójo wọn ò lè ṣiṣẹ́ tó lágbá àláfíà àwọn ìkalẹ̀ lóṣooṣù wọn máa sáré náà fi ní obìnrin ò lè jẹ pírẹsidẹ́ǹtì láéláé lọ́dọ̀ àwọn tó bá gbádùn torí yóò ṣe menstruation yóò bímọ yóò jòkó forty days tani wọn máa sáyẹn pépà jẹ̀mọ́ forty days wọn ní màdámù wà nílé wọn ni wọn yanjú nífàsì lọ́wọ́ àwa lọ́lọ́run dá ká máa tọ́jú wọn ọlọ́run gbé márèjì kalẹ̀ nítorí àwọn obìnrin ni ká lè máa tọ́jú wọn àwọn máa lọ lè le a máa lọ a máa bọ̀ wéwu agun pléènì agun mọ́tò agbẹ́kànga afọ òpóná agun òpóná àwọn láàmà lọ láàmà bọ̀ tàbá wa dé àwọn akólé wọn lọ́wọ́ tí wọn bá wá ọmọ wa tọ́jú ẹ ọ̀pọ̀lọpọ̀ opó lè ní wá jòkó lẹ̀ wọ́n làwọn ọ̀mọ́ rì mọ́ wọ́n ní ta ni ọ̀mọ́ atọ́jú yín kó wàhálà tí iná lè bá sọ bùkátà yín lé lọ́rùn nígbà tí ò sọkọ ọkọ ọlọ́run ni kò máa bí àbùkátà bọ́ọ̀ bá ti wá márì kò sábàyọ̀ wọ́n wá bùn ọlẹ́ni wọ́n bùn ọlọ́la tó la wọ́n àwọn gan dojoojúmọ́ káwọn náà ń rí àwọn ti sílẹ̀ ní àní àwọn ọmọ yóò ma gbé bukata lọ bí àtàrà kò ní jí wọ́n sinmi bùkátà ní ọkọ lẹ́yìn kọ́ máa bí mi nínú wa ọlọ́run bá ní yóò fi sáàtì mi sáàtì ọlọ́run bá gbogbo ẹ̀yin tí a bá bu arísìkí fún ní ẹ̀yin ọkọ bárísìkí yẹn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ní kẹsì náà tó fún ìyàwó yín ọlọ́run ní kí wọ́n náwó fún ọ òṣìlá bẹ́ẹ̀ ni tí wọ́n náwó fún ọ ọmọ gbé ẹ tani òun ọmọ tani òun ìwọ lọ́kọ̀ọ̀kan wa ọbẹ̀ lọ́hùn lóru ọ̀rẹ́dì ọlọ́run ṣe wàá gbàdúrà rẹ ẹlòmíì ń bẹ tó lè fi ọtọ́ dé pé bọ́ ọgbọ́n ọmọ mẹ́wàá délé ẹ̀ ó lè tọ́ àtàwọn ọmọ náà. àwọn dífọ́sí pọ̀ láwùjọ wa àwọn opó pọ̀ rẹpẹtẹ àwọn ọmọge táwọn òṣèlú tí mo bí wọn táwọn ń lọ àwọn yóò ló ń kà. àlẹ́bìnrin tó bá dìgbẹ̀ yẹn ayé ọkùnrin kọ̀ọ̀kan máa fẹ́ ìyàwó fifty fifty yóò tún sẹ́kù gbogbo ẹni ọba ti lágbára agbára atara agbára atarisiki, agbára làákàyè kọfẹ ẹyọ kan kọfẹ méjì kọfẹ mẹ́ta kọfẹ mẹ́rin ọ̀rọ̀ ni kò lè dùn mọ́ àwọn obìnrin náà àmọ́ torí wọn náà ni wọ́n ṣe ṣe ní ṣẹ̀ríà ọlọ́wọ́n bá tó ní káfẹ́ mẹ́rin ọlọ́wọ́n bá yẹn ó ti mọ̀ pé obìnrin náà pọ̀ láyé ọlọ́wọ́n sì mọ̀ pé àwọn ò lè lọ́kọ méjì yọ dàrú kí arábìnrin ó pétó um, abu Kausala, ọ̀dọ̀ abu ibrahim ọ̀fẹ́lẹ́ lè sùn lálẹ́ yóò ní sí yọ dàrú tọ́ tí wọ́n mú kò pọ́síbù nígbà bá wà bí makalẹ̀ ta ló lọ́mọ sábù kawusara lọ́mọ ní abu ibrahim bọ̀tọ̀ ọkùnrin kan òun lè fún ìyàwó mẹ́rin lóyún táwọn mẹ́rin ní oṣù kínní tí wọ́n sì bí ma làǹtìláǹtì kalẹ̀ àwa ní kó nǹkan mari lérí ẹyọ kan àbí méjì yìí pẹ̀lú agbára tó ti níyẹn ẹyẹ ọwọ́ ń pè irọ́ pé ṣìnà lọ́ọ́ máa ṣe ọlọ́run ń bọ̀ nígbà ọlọ́run bá dé ọmọ àbí àwọn àfa kan máa ṣàdúrà ọmọ àbí àwọn èèyàn kan máa bọ́ sáré káàkiri yá mi nínú wa kọ́ lọ́mọ́sá ìsànú wa ọlọ́run bá ní wọ́n máa kó dára yìí àmì ẹni tó bá dé pé tó mímọ àtàwùlọ ẹni wọn bá díẹ̀ tọ́lọ́ wọn bá fún ọ yẹn náà ní kó ṣe kí ní kó náà rárá ya sí méjì fún ọkùnrin mi ò lè gbé ten thousand naira owó ọbẹ̀ kalẹ̀ tí ó sì mọ̀ pé òun mówó ẹlòmíì ipa ti ò one thousand lọ oní ten thousand náà kó ní one thousand náà ó ṣe kí ni kóun náà ná tiẹ̀ ọlọ́run la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run bá lóun di ẹrù tẹ́nìkan kan ò lérù òun ò di ilẹ̀ nìkan kan lérí o ìwọ obìnrin náà mọ́ sì di ilé ọkọ lérí mọ́ di ilé lérí ọlọ́run ní òun gan fúnra òun ò di ìdìkú di ilé lérí ìwọ náà mọ́ wàá di tọ́lọ́run ò ṣe kí ni tọ́lọ́run ò di ilé lérí mọ́ di ilé lérí sọ́yẹ́jẹ́ alùlọ́hùn bá da ọ̀sùn yìí sọ̀rọ̀ ọlọ́run ọba ní ó lé lẹ́ni nì yọ padà dẹ̀ ọlọ́run ọba ní tí ọba tó nǹkan ọlọ́run padà ṣe ìtumọ̀ ni pé a máa márì pẹ̀lú níwọ̀n bá tá ṣe kí ni tá a fìníkà ìfẹ́yàwó orí wa ń bẹ̀ gan ọlọ́ni àrìjálù kò wà mọ́ni alẹ́ nìsá ọlọ́ni lẹ́yìn ọkùnrin ẹ̀yin lọ gá fáwọn obìnrin bí mo fọdọ́lọ́ lọ́wọ́ bá dán wọn la báhà ọ̀gá yẹn àwa la yàn yín àwa la sọ yín dọ̀gá wọ́n wàá sọ ẹ̀dọ́ méke má gbàṣẹ lé obìnrin lọ́wọ́ nu lé má jẹ́ ọ máa darí ẹ ìwọ ni wọ́n ní kọ́ máa darí dírẹ́fà lónìí wọ òun ní kọ́ dókítọ̀ má jẹ́ gba stẹ́rìn lọ́wọ́ rẹ̀ nítorí kò sóore ń bẹ̀ fún ọ àdámọ́tọ́lọ̀ ń dámọ́ wa lọ fẹ́ yí padà yẹn ìwọ lọ́mọ sakin ìwọ lọ́mọ darí òní tí wọ́n máa darí ẹ bóbìnrin bá ti ń darí ẹ gbogbo àwọn ọmọ rẹ náà padà máa darí rẹ torí tí àwọn bá ń ṣe wọ́n máa wò ọlọ́run alákọ̀ọ́kọ́ ní ẹgbẹ́ àwọn aláyàn yín lọ́gàá ẹ̀kejì ni pé wọ́n bí ma anfaqu min amwalihim ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin tẹ́jọ́kọ ẹbẹ́yìn lẹ́ ń náwó lé wọn lérí ṣé ó jìjọ́ kan kóbìnrin wọn máa gbèrè owó lọ́wọ́ rẹ̀ yóò béèrè láàárọ̀ yóò béèrè lọ́sàn yóò béèrè lálẹ́ tó bá tún ní kò sí lálẹ́ ìpéjọ dàárọ̀ bẹ́ẹ̀ bá kásùpà tán yóò tún iná dà owó tẹ wíńdà sẹ́yìn máa ṣiṣẹ́ lóru ni. kò sí tó kan àwọn táwọn kí wọ́n tẹ́wọ́ àdéhùn tó wà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa táwọn fi máa tẹ́wọ́ fún wọn ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́gbà ah, dádì lágbájá mo ti bá yín fún oúnjẹ yín sórí tébù o ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí mi àti ẹ ọlágbára ọlọ́run ọba wàlá ọlọ́run ní tẹ́ẹ̀ fi ń jọ̀gá náà nìyẹn torí pé ń ná fún wọn bọ́ọ̀ bá ti wá ná fúnyàwó ẹ̀ máa ń tó ọ̀gá ọ̀bọ̀ torí n tó fi jọ́gà náà ni pé ọ̀hún máa ná fún wọn ọlọ́mọdé àwọn wákàtí tó ná ọ lágbára ọlọ́run ẹni bá wá ń sa ohun tí ò ná fúnyàwó ẹ̀ tíyàwó rẹ̀ bá wá jáde tí ń lè ṣiṣẹ́ kí ìyàwó padà wá dọ̀gá òun wá dọ́mọṣẹ́ abẹ́lẹ́ ńkọ́lọ́ ń sànú wa fastagfirullaha innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọlọmọsá ìsọ̀rọ̀ wọn rọrùn ọlọmọsá ìgbàdúrà wa ilé wa kọlọmọjẹ ó tú ọlọmọjẹ àdọ̀lẹ́ nínú ilé ọlágbára ọlọmọsá fún alágbára tá a fi darí ilé tá a fi wá pòròdúsà àwọn ọmọ dáadáa sáwùjọ ọlágbára ọlọ́wọ́n bá wa nínú àwọn àǹfààní nìka òun náà ni pé kí gbogbo obìnrin ọmọge ni opó ni dífọ́sí ni o ká lè kẹra wa sábẹ́ ọkùnrin tẹ́yìn bá wà nílé ayé tọ́ba lóun ọ̀lọ́kọ àwọn àǹfààní tí ń sọ yẹn ọ̀lọ́kọ báwo èmi ẹlòmíà decide pé òun níyàwó ah, wọ́n ní tó ń ṣe yẹn kò sí wàlẹ́ ọlọ́run kan tí máa ń sọrú ẹ̀ ọlọ́run ní ọlọ́run láwọn tá a ti ránṣẹ́ síwájú wa nábì sallallahu alaihi àwọn tá a ti ránṣẹ́ gbogbo wọn ńlá fún níyàwó wọ́n sì fẹ́ gbogbo wọn la fún lọ́mọ wọ́n sì tọ́jú wọn àwọn ànábì ọlọ́run ọlọ́run la fún níyàwó àti fún wọn ní kíni a fún wọn lọ́mọ kí wọ́n ní wò níyàwó bímọ wọ́n ní àdáwò ní o ọlọ́run sọ ní bẹ́ẹ̀ o nínú àwọn àǹfààní nìka òun náà ni pé ọmọ bíbí ṣe gbogbo àwọn tọ́lọ́wọ̀n ti dá lóhùn ọlọ́mọ sábà ní dá wọn lóhùn kọ́ wa agbára tó fi dá anabi Zakariya lóhùn anabi Ibrahim kọ́lá mọ́sá lu agbára náà fáwọn náà àtàwọn táàmà àtàwọn táàmà ọlọ́ agbára ọlọ́run ọba wa ọmọ bíbí ọ̀kan nínú àánú ọlọ́run ẹ̀bùn ọlọ́run tọ́lọ́ máa ń bùn yàn ni ìmọ̀ fi sànú yàn téèyàn ọmọ ara wọn ń ṣẹ́ ìmọ̀ fi sànú yàn lọ́dún alẹ́ ìmọ̀ fi sànú yàn jẹ́yìn bá jáde láyé ìmọ̀ fi sànú yàn tí èyàn bá kú láyé lọ́sí tí bàbá wa wá a ní kó tètè má kó tètè má rì ọlọ́gbọ́ bóòlù ó ṣe wá bímọ Eh, ọwọ́ fifty five years àbí forty years ọ̀sẹ̀ marry ọ̀yẹ́ nígbà tó wà ní age of sixty years ọmọ rẹ di ọmọ twenty years kọ́ yàbí ọ̀sẹ̀ very admission wọ́n sì ti wà ní ọ̀sẹ̀ tí kò lẹ́nu iṣẹ́ náà already a ní kó tètè marry kó tètè jẹ́ wọn ọmọ kó tètè marry kó tètè tọ́jú àwọn ọmọ ká tó di bó rán mọ́ lọ́wọ́ wọ́n bá gbà ma, ipá rẹ̀ wọ́n ká wọ́n fà gbà bí majama yóò mọ̀ dọ̀ ọ́ ẹni ọlọ́run bá kìtì ọ pé ọlọ́run fi ọlọ́run fà dáwọ́ kánú ọlọ́run ti padà sànú ẹ̀ àmọ́ ọ̀tọ̀ màmá ẹ rí ọmọ yìí ọlọ́run ní wẹlbẹ̀nù ọlọ́run ọmọ àtowó zinatul hayati dunia orí ayé ni o kọ́ ló mọ́ gbà lọ́wọ́ wa o wa ní tẹ́yìn bá jáde láyé nǹkan mẹ́ta ni ó kù fún yàn tí ọmọ jẹ́ sẹ́ẹ̀rí téèyàn ń ṣe èèyàn ò sì ṣe é wọ́n sì máa kọ́ ládàá lẹ̀ fún yàn nínú mẹ́tẹ̀ẹ̀ta tá anábì dárúkọ ó ní ọ̀wọ́ládé sọ́ọ̀lì anábì lọ́mọ dáadáa yẹ́dẹ̀ ọ̀húnláhù tí ń ṣàdúrà fún bàbá ẹ̀ bọ́ọ̀ bá wa mari bó ló ṣe bímọ tí wọ́n máa ṣàdúrà fún wọ́n àti ìyàwó rẹ̀ sì ni àyè méjèèjì ojú kan náà ní kẹ́ máa lọ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ máa làṣàlátù kí wọ́n máa lálẹ́kọ̀ ilé ti break ìyàwó rẹ̀ gbọ́dọ̀ máa wálẹ́kọ̀ kí wọ́n máa làṣàlátù bẹ́ẹ̀ bá ti change system àṣàlátù ni àníyé dákẹ́ ìdánilẹ́kọ̀ọ́ là nẹ́bí máa ṣe fáwọn èèyàn ìdánilẹ́kọ̀ọ́ yìí ní máa mú yàn ronú ìdánilẹ́kọ̀ọ́ yìí ní máa mú yàn bẹ̀rù ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ yìí ní máa mú ojúṣe ọkọ àtìyàwó nulẹ̀ ìwà àṣàdúrà lápapọ̀ kò sínú ṣẹ̀ríà Islam kálukú máa ń dádùá tiẹ̀ ṣe lásìkò anábìwá Muhammad orientation ọkọ àtìyàwó bákan náà ló rí ìgbàgbọ́ wọn ìròrí wọn ọkọ ń sóògùn oye ìyàwó ń sàdúà ìyàwó ń sóògùn ọkọ ń sàdúà ilé ti ilé ti bàjẹ́ ọkọ ní lọ́lẹ̀ ka Quran ìyàwó ní kọ́ wá wo fíìmù fíìmù àti Quran ṣe bákan náà ni ẹ lè mójútó léyìn kẹrin pé ojú kan náà lè lọ bọ́ọ̀bà jálù súnà jálù súnà sangelete bọ́ọ̀bà Jalu bídà Jalu bídà Kama Jalu bídà má ṣe mọ̀náfíkì o nítorí pé mọ̀nàfíkì yọ padà yọ léṣẹlẹ̀ jáwọn ọmọ rẹ̀ ọmọ bí tó bìlọ́ọ̀gì sí bóyá súnà ni àbí bídíà bóyá sìn ni àbí sìn nítorí pé bó bá padà yá lọ bá dàgbà tán yọ padà yọ lẹ̀ kọ́lọ́mọdé yọ lẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ ma àníkà wọ́n ní nìka ìfẹ́yàwó àbí lọ́kọ ìmọ̀ jẹ́ kọ́lọ́wọ́n bó ṣínà àrísìkí fún yàn ọlọ́run ní tẹkùnú fukọ́ra ọlọ́run ọba ní tí ẹ bá jẹ́ tálíkà tẹ wá mari yugini imulawo mi fọlihi ọlọ́run ọba ń bù fún yín nínú ọlá rẹ̀ àfa àwọn ọmọ ìbùnú kàtọ́b àwọn ẹ̀dá ń sọ̀rọ̀ wọ́n ní àjíbìtì wọ́n ní ìṣèmí lèmà lèmà nìbìtọ́gà algina fún ẹni tí ń wá ọ̀rọ̀ bìgá ìrìn nìka ọwọ́ àfìyàwó lẹ̀ kò níyàwó ọfọkọ́ lẹ̀ kọ̀lọ́kọ́ ó sì lóun wá arísìkì ọlọ́run máa ń fi nìka ì ọ̀pọ̀lọpọ̀ wa yìí tá a lè dánwò nígbà tá a wà lọ́dọ̀ nígbà má lè tán lọ́lọ́run tó ń ṣe fún wa ọlọ́run dada sísì kìtì ìyàwó sọ́dọ̀ rẹ yóò dada tàwọn ọmọ sọ́dọ̀ rẹ ọwọ́ adolówó ọwọ́ ń jòkó nu yàrá wọ nìkan tọ̀ bó ló ṣe wá yanjú ẹ̀ bó ń rówó gan ọmọ fi ṣòfò níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀dà wa ìpè kẹ́nìkọ̀ọ̀kan wa Kamari, mari ọlọ́run bá sì sọnù àlùkò onífàǹkì huma tọ́ba lakum minan nisa mathna wa thulatha wa ruba ẹ mari ẹ fẹ́ méjì ẹ fẹ́ mẹ́ta ẹ fẹ́ mẹ́rin nípa yín ọba wa ní ka bóyá kò ságbára àbí ẹ̀ nílé ṣe déédéé fàwa ìdá ẹjọ́ ọmọlẹ́yọ̀ kan náà ẹ̀rí pé rí méjì lọ́lọ́run ti bẹ̀rẹ̀ ní ẹ méjì ìyàwó méjì méjì àlàáfíà wà ń bẹ tó fẹ́ mẹ́ta àlàáfíà tó pọ̀ sí tó di mẹ́rin ọ̀sẹ̀ wà lálàáfíà tí ọba wa ṣe agbára wọ́n yín ọ̀pọ̀lọpọ̀ yín jẹ àbí wọ́n mọ̀ yàn yín jẹ ó yàn yín jẹ wàláhì wọ́n yàn yín jẹ kálukú farada ni ìmí ò ní àsìkò tó bá wù lòun dáná àsìkò tó bá wù lòun fọṣọ àsìkò tó bá wù lòun bímọ àsìkò tó bá wù lòun dá olóhùn àá kí làwọn náwó fún ṣe ní ma náwó síbi kan èèyàn máa ń jàǹfààní owó tí ń náà àmọ́ ọlọ́run wa níbi padà ọba wa ka olówó tí wọ́n fi jẹun onílé tí wọ́n wà ọ̀làlàfẹ́ ara tó fi bá wọn lásìpọ̀ fọwọ́ ìdà wàá máa mọ́lẹ̀ jẹ́ ẹyọ kan ó fi yókù sálì jẹ́nà. àwọn kan wá bá níbo Muhammadu sallam wọn kàn ń sọ̀rọ̀ yẹn níwájú ta ni o ọ̀kan nu wọn ó ní èmi o èmi ò ní sùn lóru mọ́ náfìlà ní màyà èkejì ní èmi ò sùn ẹ̀ ní jẹun lọ́sàn-án mọ́ àwẹ̀ ní màgbà ìkẹta òun sọ pé òun ò ní fẹ́ yàwó tóun àwọn yàwó tó máa disturb yàn owó gini owó gini owó gini lẹ́ẹ̀mẹ́wàá ìyàwó kẹ̀ òun kàn máa lọ mọ́ṣáláṣí lọ́wọ́ máa takùtọ̀ lọ́nbẹ̀ òun máa ka kuraani òun máa ṣe náfìlà òun ò fẹ́ yàwó òun ò fẹ́ wàhálà kankan anabi wa jáde sí wọn anabi ni amma wallahi ẹ rí èmi inni la akhshakum lillah èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba ju gbogbo yín lọ wà á ti kọ́ kun la mo nípa ayọ̀ ọlọ́run ju yín lọ lákìnnì èmi ò àsùnmù èmi a máa gbààwẹ̀ láwọn àsìkò kan wá òfútìrù èmi a sì máa jẹun láwọn àsìkò kan tí ì ní gbààwẹ̀ wọ̀wùsọ́lì èmi a máa kírun láwọn àsìkò kan náfìlà rẹpẹtẹ lóru wá àrùkúrù nígbà míì sì ni èmi a máa sùn lọ wá àtẹ̀sẹ́wọ̀jù nìsáà èmi a sì máa fẹ́yàwó fàmà rọgìbà ansun nàti ẹni òun ò ní fẹ́yàwó fàlẹ́ sàmínì ànábì kò sínú jọ mi ni ọlọ́mọ yọ kó nínú jọ ànábì Muhammad ọlágbára ọlọ́run àdáwò kan gbayé ń sìn ẹ máa rí àwọn opó opó opó lọ́lẹ̀ má rí oyè a ní ohun ìṣetán òwò ọmọ thirty five years ọwọ́ àjòkó ti ilé ilé yàrá mẹ́ta àti mẹ́rin yẹn yóò ní wọ́n gbalé lọ́rùn àwọn ẹbí wọ́n gbalé tó wọn bá ti má rí wọn ní nínú kọ lálàáfíà àti kan gbalé lọ́wọ́ rẹ̀ èwo lọ́dà ní méjèèjì bọ́bá lálàáfíà ọkọ̀ lé malé ọ̀rọ̀ àlẹ̀ malẹ̀ bọ́bá wà nílé tó kú sínú léwu pẹ̀lú àárẹ̀ tó sì nídìí ọkọ mùsíbà tó délé ayé ń sinmi jama ẹ gbọ́ táwọn ẹni táwọn máa sọ pé ẹ ẹ lọ́wọ́ ẹ̀kọ́ nídìí o onídìí báwo ẹ ọ̀pọ̀lọpọ̀ wálé ní jama à ń ṣàbòsí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ níyàwó lé ní àtọ́yẹ kẹfẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rú ń bà yín àwọn ìyàwó halẹ̀ máa yínú lé bẹ́ẹ̀ náà bá wá kú ta ní òfẹ́ ti yín àbẹ́rò pé àwọn tó fẹ́ kú nù wọ́n fáwọn déètì ni ó kàn bá wọn lógìgì ní jama bá wá dé gbogbo àwọn táláwọn nígbà yìí náà ni wọ́n padà wọn máa lọ lé gbẹ́yẹ e dákun òun náà fẹ́ lọ́kọ wọn ní àà ibi wọn náà gbangba tiẹ̀ kò sẹ́ni tí ó fẹ́ wọn náà sìn ta ìyàwó yín gbẹ̀yìn ta ìyàwó ẹnì kọ̀ọ̀kan gbẹ̀yìn ibà ń bẹ láyé náà ni tí ìyàwó tó wọn tó wọn tàn sí ilé ayé ta wá yìí ẹjẹ́ lò pẹ̀lú ṣẹ̀ríà wọ́n sọ fárábìnrin kan jò ní mo ní ọ̀dà nígbò tó ní òní lọ́kọ mọ́ nítorí pé ọkọ rẹ̀ fi lélẹ̀ ọ̀fẹ́ kò nínú ilé ẹ̀ ó ní àwọn ẹbí tó ń bá ti lọ́kọ wọn gbà lé ẹ̀ ṣé bó ti bímọ nígbà òkú ti bímọ òun kò sí ẹláyẹ ẹbí kan tí ó wà gba ilé kí ló fẹ́ gbalé fún kí n tiẹ̀ kí ló kà búrò òkú kí ló kà gbọ́n òkú nígbà tó ọmọ òkú ti ṣe kíni tó ti wà láyé ọmọ yẹn ló ní ilé ilé bàbá wọn ni umu salama nígbà tó fi anabi muhammad sallam umu salama nígbà tó fi anabi umu salama Abi, abu salama kú umu salama fẹ́ anabi níbo la anabi gbé umu salama wa ó gbé wá sí inú ilé títí ilé abu salama sì wà níbi tó wà àwọn ọmọ lónìí títí ayé nídìí bẹ́ẹ̀ dákun ẹja tún àwùjọ ṣe ẹ má jẹ́ àgbà ìranù ẹ má jẹ́ àgbà ẹ̀ṣẹ̀ láàyè ẹja sòdodo káṣọdọ̀ ọ̀rọ̀ bá wà kọ́lọ́ wọn wọlé agbára rẹ̀ gbogbo àwọn tí wọ́n sunkún nìka ọlọ́mọ sábà ní dá lóhùn gbogbo àwọn tí ọlọ́run bá ti sàánú tá a ti ń bẹ lábẹ́ ìyàwó tá a ń bẹ lábẹ́ ọkọ ọlọ́run àbẹ̀ ọ̀pọ̀ lágbára rẹ ọlọ́run jàrí tọ̀láàkì má jàrí kútọ́ yáwó ọlọ́run ọlágbára ọlọ́run ọba ọláàánú ọlọ́run ọba wa wá fún gbogbo alátìbọ̀tán dáadáa fastaghfirullah innahu huwal ghafurur rahim orílẹ̀-èdè wa ọlọ́mọṣà